أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún kí àti محمد sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́mọ bá nàbí àti àwọn aráàlú àtàwọn sọ̀hábà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ àtúnkẹ́yìn olùgbọ́ wa kó àmójúbà ètò wa dáwàtul haq ìpèpè òdodo tí máa ń wáyé sí etígbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní ìdajì inú oṣù ramadan báyìí abẹ́lẹ́ wọn balẹ̀ kọ́lá kọ́lọ́n kó jẹ́ kí nǹkan tí a bá ń gbọ́ kó ṣe wá ní àǹfààní láyé àtijọ́ gbọ́dọ̀ kíyámà àwọn ustaasu wa Sulaiman Muhammadu Awwal amúbíẹ̀yà wọ́n ti wà ní kalẹ̀ pẹ̀lú wa ní òwúrọ̀ tòní láti máa bá ní tàmọ́lẹ̀ sí àwọn àlàyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí a tún máa tẹ́tí gbọ́ ní ẹnu wọn kọ́nà kí ó sànú ẹnì wa inshallah oríṣiríṣi ìpè láti gbà wọlé táwọn èèyàn sì ń pè wá lóríṣiríṣi ọ̀nà lórí ọ̀rọ̀ àwọn nǹkan tí a ti ṣe sí ẹ̀yìn pé bó làwọn ṣe fẹ́ rí pẹ̀lú ògọ́lọ́n ní ìparí prógámù lónìí a padà máa gbọ́ bí a ti gẹ́tì àwọn nǹkan kọ̀ọ̀kan nǹkan tí àwọn sásùwà tí wọ́n bá ní yànnànà ní ìdajì tòní òun náà ní nǹkan tó wípé ó ti gbalé gboko gan láàrin wa táwọn ilé bá ti ṣe wà kan pé ó ti di kèfèrí bí wọ́n ti wà kan ó ti di kèfèrí àwọn èèyàn kan ti gbé sàtífíkẹ́ẹ̀tì kúfúrù wọ́n sàn há láwọn èèyàn lọ́wọ́ ni pé má ti wà báyìí pé bàbá kínní kan ọmọ náà ni kàríkà ọmọ náà kí wàá ní nǹkan tí wọ́n gbára lé òun náà ní nǹkan tá à ń pè ní al-udhru bil-jahl kó tàwọn o kò sí excuse fún yàn kò sáwìjáre fún yàn lórí pé àìmọ̀kan ń ló lè jẹ́ kọ́ lọ kọlu àkìdá ìmọ̀ ọlọ́run lọ́kan téèyàn bá ti ṣe ọmọ pọ̀dá ọmọ pé ọ̀dá o bákan náà ní níwájú wọn o nǹkan tá à ń pè ní alẹ́ọ́dúró bìlìjálì ìyẹn lọ́wọ́ á jẹ́ kí wọ́n há sáadáa ná sàtúkẹ́tì iná lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sẹ́mi lọ́wọ́ kíní ìburú gan jídàn kọ́nà balẹ̀kọ́lá kọ́sàn-án nìkọ̀ọ̀kan wa àwọn stars wa wọ́n bá ní sọ nǹkan tí wọ́n ń pè ní alẹ́ọ̀dúró bìlìjáàlì ǹjẹ́ ẹ́skísì wà fún yàn tí èèyàn bá ṣe nǹkan láìmọ̀ fíìmọ̀ jáàlì àkídà falyatafaddal. alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaamu ala ashrafil mursalin nabiyina muhammad allahumma salli wa sallim wa barik alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira amma ba'd. فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ni fọlọ́wọ́n bá tó sì wá ní mùsùlùmí alhamdulillah atọrọ àlékún ìkẹ́rọ àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ bàtà bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa a fi jókòó sọ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn ìran ànàbí kọ́ máa jẹ́ kẹ́yì má ṣe ìkẹ́ náà léèwọ̀ fẹ́mi àtẹ̀yìn olólùgbọ́ mi a sọ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn rọmọdọ́yìn má ṣe ní àgbàmọ́fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn àfa wa lẹ́sàn olóore láwọn àfa ẹ̀sìn tí wọ́n ti lọ àti àtọ́ tó kù láyé wọ́n yànnà náà ọ̀pọ̀lọpọ̀ àlámẹ́rì ọ̀rọ̀ tọ́pọ̀ èyí tí ó máa ọ̀rọ̀ tètè nìkẹ́ bí atọ́kùn bó ṣe pàkíyèsí wa sí ní ìbẹ̀rẹ̀ òun náà ni ń tọ́gbalẹ̀ gboko báyìí lórí wípé ẹ̀ẹ́rì èèyàn tó ní irùngbọ̀n tí òkòtò rẹ̀ tí ò sì balẹ̀ tí wọ́n sì máa sọ fún yín wípé ẹni tẹ́ ń wò yìí o kèfèrí ni o kódà kìí ṣe mùsùlùmí ẹni tí ó sì máa wí gbólóǹbóde náà lẹ́nu ẹ̀rọ náà tó náà tó ní irùngbọ̀n tí òkúta ẹ̀ náà ti kíni o tí ò balẹ̀ gbogbo àìmọye inú ilé ní ẹ ti ju pọ́npọ́lù àìmọye inú ọ́fíìsì ní ẹ ti ju pọ́npọ́lù àìmọye ọjà ní ẹ ti ju pọ́npọ́lù ẹ̀ ń wá jẹ́ mùsùlùmí gan láwùjọ gan àfẹ́ ẹ̀mọye wọn mọ́ ṣùgbọ́n kí ni àwọn èèyàn ìgbára kí sì ni ìpìlẹ̀ wọn gangan bí wọ́n ti ń dọ́gbọ́n fáwọn kankan sí kejì tí wọ́n fi ń dọ́gbọ́n bójú á kílẹ̀ àwọn àlámọ́dì dáadáa ara ìpìlẹ̀ ntí àwọn èèyàn yìí tí wọ́n gbára ni wípé àlè ọdúró bìlì jáhálì Kama máa sọ wípé a fẹ́ fi pé kọ̀ mọ́ ni ńlójú ó ṣe nǹkan báyìí àwọn ọ̀gbà lọ́dọ̀ ti tà wọn nítorí pé gbogbo ọmọ bí adama pàtá ọlọ́run ọba dá wọn lórí ìsìláàmù wò tó dáyé kódà kò nídìí pé wọ́n sì máa sọ fẹ́ni kankan mọ́ wípé ó ṣe ṣe báyìí ó ṣe lè ṣe báyìí ó ti wà lára rẹ̀ ó yà ń lé agídí tinú rẹ̀ ni so mi ò nídìí kí n rí yàn kọ́ máa tẹ̀ fún yàn kí n sọ fún pé ó ṣe ń tẹ̀ fún yàn mi rí yàn kọ́ máa kúlẹ̀ fún yàn kí n sọ pé ó ṣe lè máa kúlẹ̀ fún yàn ojú ẹsẹ̀ máa hàwé náà fúnra ni kọ́lá ìléríyàn kan máa sàdálẹ̀ ìjókòó pẹ̀lú àwọn ẹ̀ àgbọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ nǹkankan torí wípé ìsìlámù ti wà lára rẹ̀ ntí ọba ti fi tẹ̀lé òun agídí inú nílò àwọn ò ní ní excuse kankan tí àwọn ò fún èèyàn lórí eléyìí kọ́dà gbogbo ohun tí wọ́n bá ti ń pè ní àdàdá lọ́dọ̀ ti ta wọn gbogbo ẹ ti múyàn kó nu ẹ̀sìn kúfúrú ni kọ́dà gbogbo ohun ọba ti rí ọ̀dánwò síbi ló fi jẹ́ ní o nǹkankan lọ́dánwò ní o gbogbo àwọn eléyìí insha rahman á clear àwọn àlámọ́rì pẹ̀lú àná Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ kátàrátà lọ síbi ọ̀rọ̀ àwọn àfa mas'ala alùdúró bìlì jáàlì gangan fíìmà yàtà alákọ̀ bìlì àkídà níbi ntọ́ba ní bá ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa sí Allah subhanahu wa ta'ala àwọn àfa àjò oyè wa wípé arayanhanya tí ń bẹ̀rẹ̀ àwọn àfa lórí rẹ̀ al-ikhtilafu fi mas'alati alùdúró bìlì jáàlì ka ghayrihi min al-ikhtilafati al-fiqhiyya al àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ táwọn àfààfà mara wọn lọ tó jẹ́ pé ìgbìyànjú iná fi ń sọ ẹnìkan ò lè sáyìn báyìí wípé bẹ́lẹ̀ ìṣerére eléyìí ntẹ́mi sọ yìí gbogbo ẹni tí wàá ti wà lórí rẹ̀ ó ti dẹni òfò ntẹ́mi wí gbogbo ẹni tí wàá ti ṣe ó ti dẹni ibi irú rẹ̀ náà nírú masala ìnirú ìsàlàyé ọ̀rọ̀ yìí nínú kíni o nínú ẹ̀sìn àkọ́kọ́ náà Allah subhanahu wa ta'ala tọ́nà sàlám ló jìṣẹ́ fún wa ó gbé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ńlá fún ṣùgbọ́n àwọn èèyàn yìí wọ́n máa ń dúró lórí àyà tí Allah subhanahu wa ta'ala sọnù suratu al-A'raf wípé a'udhu billahi minash shaitanir rajim wa idha akhadha rabbuka min bani adama min zuhurihim dhurriyyatahum wa shahadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala wọ́n ní ká tó dá ìrọ̀lọ́n ti bí a pé ẹ̀yin lẹ́nu sẹ́yìn pé èmi náà lọ́wọ́ bá yín òun kálukú ti dá ìjọ náà lọ́hùn pé bẹ́ẹ̀ ni yóò tún ṣe wá dáyé tí wà mùsùlùmí ló ń kálukú ìnídìí àti máa sọ nǹkan míì fún ẹnìkan ti máa rí lórí àìda kọ́dà lára àwọn nǹkan tó tó clear àlámọ́rí ìfáwọn ó ní hadithu Abi Hurairah tí imam Bukhari àti imam Muslim tí wọ́n gbà wá àtẹlómi tó tún yàtọ̀ sí wọn nínú àwọn àfa ẹ̀sìn kí ni tí ọ̀nbẹ́nu hadithi ó ní wípé anabi sàsàràm wọn ló ní Allah subhanahu wa ta'ala ó ní kó wọn máa sọ fún wa wípé kò sí ẹnìkan tí wọ́n bí o kullu mauludin yúládù alàlè fitrọ kullu yúládù alàlè fitrọ nínú ìwáyà mi àbúrò ní alùsùsàm ní mami mauludin kò sọmọ tí wọ́n bí lẹ́bàá yìí illa yuladu ala fitrọ àfi kí wọ́n bí sórí fitrọ wọ́n ní fitrọ táwọn ń sọ yìí náà ni pé orí ìsìláàmù náà ni ó ti mùsùlùmí náà ló gbé wáyé gan tẹ́lẹ̀ thumma yaqul iqra in shi'tum tẹ́ ẹ bá fẹ́ máa ka ayatollah wọn bá ń sọ nù suratu الروم ويبي فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم إذا كو حديث إدادا أكوكو alimusa salam ni gbogbo ọmọ nàbí àmọ pàtà wọn bí sórí kíni o sórí fitrọ kí là ń pè ń fitrọ alifitrọ àmọ túmọ̀ alislam alislam náà àmọ túmọ̀ fitrọ ìtumọ̀ fitrọ pọ̀ nínú èdè Lárúbáwá ìntókòtán ni nature àdàmà pilẹ̀ kí là ń pè ní àdàmà pilẹ̀ tọ́lọ̀ ń sọ pé wa mọ́ arúsà ń dá ń kálukú wa pẹ̀lú pé ó jẹ́ kẹ́mi wá ọmọ nígbà tá à ń bọ̀ nǹkan kan mi ò sì ń bẹ̀ ju wípé ọlọ́run ọba nìkan ṣoṣo ìlọ́run ọba lọ ṣùgbọ́n bá a ṣe wá dáyé padà ẹni tí wọ́n bá bó ń kálukú sọ́dọ̀ rẹ̀ ẹni tí bàbá rẹ̀ ń bọ́gí bọ̀pẹ̀ ẹni tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ẹni tí bàbá rẹ̀ jẹ́ nǹkan mi gbogbo tí wọ́n bá bó ń kálukú bá ń jẹ́ ni wọ́n máa wá fi yí ọmọ yìí padà sí ní táwọn ṣe kí ni o sí ní táwọn ń padà ń ṣe ṣùgbọ́n lójú bíbà ibẹ̀ láti fẹ́ tètè tàtàrà mú àwọn àlámàrí kan wọ́n ní tọ́ba ti lè jẹ́ wípé alásùwàtálá ó pilẹ̀ ti já wa ní mùsùlùmí láti ilẹ̀ gan tẹ́lẹ̀ kí wàá ni mo fẹ́ máa sọ fẹ́ni tí bá ń sa ìdásí wípé àìdá tó ń ṣe ọ̀dà o kí n fún wèé ná ní lójú ẹsẹ̀ ní lọ́kàn èmi àwọn àpàdà wípé àkọ́kọ́ ọ̀rọ̀ tí ẹ̀sán bá ní sọ́nù sọ́tọ̀ àárọ̀ ìjà àti ìdàyé bí àìdàyé ẹlẹ́ẹ̀kejì ìgbà tá a sì dàyé náà sọ́dọ̀ ọ̀wọ́ òǹbí ànábì ní tọ́mọ kọ̀ọ̀kan padà wá ń dì òǹbí ní dìtàmí rẹ̀ ṣùgbọ́n kí ni fítírọ̀ yìí fítírọ̀ yìí ni ìmọ̀ wípé ah ojúre òdìrè eléyìí da eléyìí ọ̀dà ọlọ́run ọba ló dáyé a rí kó kálukú tó bá fẹ́ sàdúrà náà kọ̀sẹ́ ti máa dojú bolẹ̀ bí wàhálà bá dé bá yóò gbòjú òkè náà ni fíkírọ̀ náà nìyẹn pé kò sí bí nǹkan ó ṣe tó òun kálukú ọmọ nú ẹ̀mí rẹ̀ kí ni tí ó wà clear rẹ̀ tán wọ́n ní gbogbo ń tẹ́ rí ẹrú ìyàwó nígbà anigbótẹ́ ìfì nígbà wọ́n làwọn nígbà wọ́n ní ebi bàbá ànàbí àti ànàbí ebi ànàbí sọ pé wọ́n wọ̀ ná àkọ́kọ́ kakọ́ má dé fi wa jẹ́ àrùbí sọ̀rọ̀ sálàm gẹ́gẹ́ bí sọ́nà muslim wa ghayrihi rahimahullah labawo adoko kan abasu asalam jọkan ó bẹ̀rẹ̀ sí baba rẹ̀ famusu asalam turu ọ̀rọ̀ kini labawo ni fẹ́ ma pọ̀ nbẹ ma ìròyìn baba rẹ̀ baba mi ma ṣe báyìí mi ma ṣe báyìí mi ma dàbí pọ̀ mi ma ṣe anáwó yẹn mi ma ṣe kankan ṣùgbọ́n ó ti kú ó yìí ṣẹbọ kú ni wàyí na abi n bò bá mi wà nísìn amusu asalam pé abu kafin náà baba rẹ̀ inú náà lọ wà o ojú ọkùnrin yìí ó pa mí ọ̀pọ̀ ìlànà ìbá ń lọ n ah, kò ṣe sa ọdún díẹ̀ anabi ọlọ́ni kò sáni sábòsì ó ti para nù pé ah anabi mẹ́rin ni o bó ti bọ́ Eh, wà abúk eh, wà yín abúk bàbá àti ẹ̀ náà ń bo ni wọ́n wà rẹ̀ ansan pé abi ìfìnnà bàbá mi bẹ́ẹ̀ nùnà ojú kan wọ́n ní ti bàbá náà nínú àdìsí àbí ọ̀rọ̀ yẹrọ ansa asalam jọ kan ó kó àwọn kan lẹ́yìn nínú àwọn sọ̀hábà wọ́n wá lọ síbi sàárè ìyá ansa asalam bí ẹsẹ̀ bí ọ̀gá sàárè òun à ń bàbá rẹ̀ sí so ẹkún fa abuka man hawla báwo yẹn ṣe rí àníbi tí ń sunkún báyìí ẹ̀mí tí wọn náà kó mọ́ àwọn náà ń sun ẹkún wọ́n ń ẹkún ńgbọ̀ wá ṣe sá àníbi wàá dojú kọ àwọn sọ̀hábà ó ní mo tọrọ yọ̀ǹda ọ̀dọ̀ Rasul àtàlà kó jẹ́ n forí kó jẹ́ n tọrọ àforíjì fún màmá mi ọ̀rẹ́ sọ̀sà sọ pé òun ọgbà ṣùgbọ́n mo gbà yọ̀ǹda ọ̀dọ̀ rẹ̀ pé kí n tó wá bẹ sàárè rẹ̀ wò amúṣe sàn sọ wípé lọ́ọ̀rẹ́ ibẹ̀ sàárè rẹ̀ wò ṣùgbọ́n ò gbọ́dọ̀ ṣàdúrà fún akọ́kọ́ rẹ̀ rí méjèèjì pé amúṣe sàn pé bàbá àwọn àti màmá àwọn wọn wọ̀ ná wọn ní tọ́ba lè ń bàbá nàbì àti ìyá nàbì tí wọ́n fi wọn ná tí yóò sì sáàbì àkàlà sí kó wọn. ẹ sì máa wá sọ pé kí máa fẹ́ nìkan tí bá ń ṣe ń tọrọ ọ̀fẹ́ nísìn kí máa fún lẹ́sikúsì. àárín oní tí wọ́n fi ń dorí àwọn ọ̀dọ́ ọ̀rú á wà stop there a ní àwọn kan tá à ń pè ní alulifatrọ àwọn wo ni ń jẹ́ alulifatrọ ó ń la àwọn tó jẹ́ wípé tánàbí kan bá ti lọ kánàbí míì kó tó dé padà àwọn tí ń bẹ láàrin méjèèjì wọ́n lè jẹ́ alulifatrọ wọ́n lè má jẹ́ alulifatrọ alulifatrọ làwọn tó jẹ́ wípé gbogbo ń táwọn lónìí gbèsè ayé wọn nǹkan kò dé tí gbọ́ wọn nínú ọlọ́run wíwáyìí ànábì wíwáyìí lóko ibi tẹ́ ń gbé ni o nílùú ibi tẹ́ ń gbé ni wọ́n ò dá nǹkan kan mà wọ́n ò gbọ́ nǹkan kan lórí ọlọ́ba subhanahu wa ta'ala tábìlì kan náà bá lọ in tó mú wa ń tọ́ bẹ́ẹ̀ parẹ́tà parẹ́tà parẹ́tà pátápátá tó fi jẹ́ pé wọn ò rí rárá lẹ́rẹ̀ mọ́ tí kánàbí mi ò tó dé àwọn tó rọra sẹ́kù lọ́wọ́ ọgbà díẹ̀ tó kó ànábì mi tí ó dé tí ọ̀bẹ sí ràlẹ̀ràlẹ̀ ń tí ọkọ̀kọ̀ ṣáájú lọ alùpùpù fatọ́rọ̀ nànà àwọn náà jọ bí irú àwọn tẹ̀ pé nǹkan kò wulẹ̀ tiẹ̀ dé ti gbọ́ wọn ṣùgbọ́n tánàbí mi bá ti lọ kánàbí mi ò tó dé n ń ṣeun náà èèyàn gbọ́dọ̀ máa ṣe láyé kó lè gbádùn bí mi ò dé tádùn bí mi ọ̀bà tí ìwà àdé ntí wọ́n ń ṣe náà lọ́lọ́wọ́n bó fi gbà wọ́n lẹ́rú ni yóò fi yọnu sí wọn ṣùgbọ́n nǹkan ẹni máa yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn tí wọ́n bá sì ń kú sórí rẹ̀ náà ọmọlẹ́yìn ànábì náà ni wọ́n máa ṣe kí ni o ò ní wọ́n máa jẹ́ kílẹ̀ ni wà lórí eléyìí anabi sallallahu alayhi wa sallam nínú kó kù díẹ̀ tí wọ́n tí ó gbèmìtì lójíṣẹ́ ó kù díẹ̀ tí wọ́n bí mi subhanahu wa ta'ala ó ṣe kíni o ó wo gbogbo ilé ayé lọ bọ̀ famakotahum iwọn bínú sugbọn tí mi lórí ẹgbàá náà àrọ́bà òun wa àjàmáhùn torí kó ń kálukú ọ̀pọ̀lọpọ̀ òsè nǹkan tọ́lọ̀ ọba ń fẹ́ mọ́ lórílẹ̀ wọ́n ń pààyàn ni wọ́n ń dà lóru ni ntọ́lọ̀ ọba ọ̀fẹ́ òní wọ́n ń ṣe ọ̀sọ̀ wa ń bínú sáwọn tí ń bẹ lórílẹ̀ larabawa ni o white ni o black ni o bó gbẹ tí ń bẹ láyé ànábì wa ń dakọ̀ pé ilá bàkọ́ ya min àfàwọn díẹ̀ báyìí nínú àwọn tí wọ́n ti fún tí àṣáájú wa tí wọ́n jẹ́ kristẹni tí wọ́n jẹ́ òdì tọ́jọ́ wípé wọ́n dúró lórí ìpìlẹ̀ wọn ò change nǹkan kan bẹ́ẹ̀ àwọn èèyàn tó kù díẹ̀ ń gbà náà yìí tí ń ṣe ń tànà bí ìsàmúwáyì àwọn yìí ni kí ni o á nìkan wọ́n kéré gan lọ́nà ọba sọ̀rọ̀ tálọ́sẹ̀ kí ni o ní òbínú sí àwọn àpàdà sí jẹ́ ìṣẹ́ ìṣẹ́ àrọ̀ táìmù yẹn àwọn lárúbáwá ń bọ̀ o kọ́dà Madina níbi tí ó sèkéni o tí ó dé sí ọ̀pọ̀lọpọ̀ wọn torí ẹ̀ wọ́n kò ní Jerusalem wọ́n kò ní Baitul Laham wọ́n kò Palestine wọ́n wá sí Mecca wọ́n wá sí Madina lẹ́mìí pàǹfẹ́ wá pàdé ànàbí kíni o anabi ìgbẹ̀yìn ìgbà lórí ìṣesí òun làwọn èèyàn yìí wà ní gbogbo ìgbà náà tọ́jọ́ wípé bàbá àdùsà sálàmù ìyá rẹ̀ àsìkò tí wọ́n ń lòrè àwọn tí ń jálù kìtàbì tí wọ́n wọlé yìí wọ́n wá ń ka nǹkan sí ẹn létí pé ẹ̀sìn tọ́lọ́run sì yọ̀nú sí báyìí olùsàn nàbí ìsà yìí o táwọn gbé lọ o bó tẹ̀ pé nǹkan mi ò tí ì dé o ṣùgbọ́n nàbí gbẹ̀yìn gbà ń bọ̀ o nǹkan ṣùgbọ́n àlẹ́ rẹ̀ lẹ́yìn tánàbí ìbọn gan ṣe gan ó kù sí maka ní gbogbo àsìkò yẹn kí Zaid ibn Amr ibn Nawfal radiyallahu ta'ala anhu ardo Zaidu èèyàn dáadáa ni ó dìde ńlẹ́njọ́ kan wípé ẹ ti ẹ̀ náà kí ni tí ń jẹ́ ẹ̀sìn gan tọ́lọ̀ ń ṣe fẹ́ ká sin òun kí ni tá a bá ṣe òun ó dìde nítorí pé ọ̀rẹ́ rẹ̀ òní wárọ́kọ̀ ibùnú kíni o ibùnú naofal òun náà tún dìde wọ́n ní kiri káwọn ó ṣe o wọ́n láwọn ń wá ẹ̀sìn òdodo káàkiri gbogbo àwọn èèyàn iná ọ̀sẹ̀ ẹ̀bọ náà ni wọ́n o ṣùgbọ́n wọ́n máa ń gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n jẹ́ bí alùkìtàbì síwájú tó ti lọ ṣáájú wọn gbogbo bí wọ́n ṣe wá ń ṣe yìí wọ́n wá kóra wọn jọ pé àwọn fẹ́ àwọn fẹ́ ṣèrìn àjò ìrìn àjò wọn náà sì fẹ́ ṣe àwọn fẹ́ wá ẹ̀sìn kíni o àwọn fẹ́ wá ẹ̀sìn òdodo lọ ọ̀nà wo làwọn gbà wá rí ẹ̀sìn òdodo àfi káwọn lọ rò ìbéèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ti kọ́kọ́ fún tí àrí ṣáájú àwọn tó jẹ́ pé ràlẹ́ra lẹ́ẹ̀sìn tí sì ń bẹ lọ́dọ̀ títí wọn Usman wa bóde ńlẹ̀ ibn Huwairith àti tatunio àti waroko ibn Nawfal àti Zaid ibn amur àti Ubaidullah ibn Jash ńgbà ń lọ wọ́n lọ wọ́n dé ṣáàmù wọ́n bẹ̀rẹ̀ sí ń rí àwọn páàdì àwọn páàdì ń bá wọn sọ̀rọ̀ pé à báyìí ni ẹsẹ̀ ẹ̀sìn báyìí ni ẹ̀rírẹ̀ nǹkankan ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bá ti kó sínú ẹ̀sìn christianity ìyẹn lọ́fà tí wọ́rọ́kọ̀ fi di christianity ẹ ẹ uthmanu náà ó di kristẹni ubaidulayi wọ́n di kristẹni wọ́n ń gbọ́ ẹ̀sìn kan tó ti lọ rí tẹ́lẹ̀ ṣáájú lásìkò yẹn zaidu ńgbà tó ń wá ń sàwọn wádìí sí tí ń ṣe wádìí sí ó ní but ànábì Ibrahim ló ń béèrè bóun ló ṣe máa ṣe ẹ̀rọ akápẹ́lẹ́ yìí ò ní ẹnìkan padà ń bọ̀ lẹ́yìn ìgbà ìlú yìí náà sì ni ó ti dìde látùrídùn ilà ntẹ̀kùnà hanifan ọ̀dà pẹ́ńpẹ́ pius lọ́fẹ́ yà ọ̀fẹ́ lùn kankan nínú tó bá gbé lọ padà sílùú yìí wá lọ rè máa sùwárẹ̀ tó ń wí ànábì yẹn díẹ̀ báyìí nígbà tó kù tí ó fi dé sọ́dọ̀ yẹn padà báyìí láwọn èèyàn yìí padà wárọ́kọ̀ náà padà ó ń pa àwọn èèyàn sínú ẹ̀sìn tó ti lọ ṣáájú tẹ́lẹ̀ ní mọ́kà yìí náà àwọn èèyàn wà á kóra wọn jọ tí wọ́n ti rẹ́ni tó mọ́ ọmọ rẹ̀ tó lọ rèé pa torí pé wọ́n máa ń pa ọmọ obìnrin wọ́n lọ rèé bòmọ́lẹ̀ láàyè wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n lọ pa ọ̀dà náà bá wà mú wọ́n máa tọ́jú rẹ̀ wọ́n máa tọ́jú rẹ̀ tọ́mọ bá ti dàgbà tó ti tó lọlé ọkọ wọ́n ní kò burú ṣé bàbá ó ṣe bàbá fún àbí àwọn náà nìkan ti ti rí ẹnìkan tó fẹ́ lọ rèé pa ajá kan sí orí ògùn àbọ̀fẹ́sẹ̀ nìkan wọ́n sàré lọ rèé bá pa ebi ẹ̀yin tẹ̀yìn lọ rèé pa ẹran ó sà ní ìsìn taalẹ̀ tó so omi kalẹ̀ láti sánmà ẹ máa sọ pọ́nlọ́n taalẹ̀ ní tí ó mú omi tó fi jẹ́ kíkọ́ kó wù láti rẹ̀ ẹ lọ lọ́hùn tó bá wá rí báyìí kí ló tẹ̀ wá mú ẹran ẹta ló ní ẹran yìí wọ́n lọ lọ́hùn ẹran yìí tó wá jẹ kókó yìí tó jẹ kókó ọlọ́run fàtàlà tó jẹ omi tẹ pé ntọ́sọ̀ kalẹ̀ náà ní kókó yìí ló fi ewu kí ló tẹ̀ wá máa pẹ̀rẹ̀ ìfọ́nrán ọba subhanahu wa ta'ala nígbà gbogbo ẹ̀ wá ká zaidu ìlà yọ wà bọ́ sí gbangba kaba yọ ma pé Allahumma ọlọ́run ọba mi o inni law alamu ahabbal wujuhi ilayka abatuka bihi tí n bá mọ ojú ọ̀nà téèyàn tó gbàlẹ́ tó fi sìn ọ́ tó tún fi yọnu sí yẹn ni ìnìbà máa fi sìn ọ walakinni la alam ìmọ̀ ojú tí mo tún lè gbà máa fi sìn ọ ṣùgbọ́n mi ò nípa àkọ́kọ́ mọ́ o fún mi yẹn sọ̀rọ̀ rẹ̀ láti yóò forí balẹ̀ látòrí nǹkan àgọ́ rẹ̀ bí ṣe máa ṣe lélẹ́yìn lọ́pọ̀lọpọ̀ gbà ní dáadáa ẹni ìwádùn ó pin pé mi ò ní báyìí ṣe bọ́ ìsì ń takò àwọn ará mọ́kàngbáná àwọn bàbá ànábì sì ń bẹ́ńbẹ́ àwọn ìyá rẹ̀ ń bẹ́ńbẹ́ àwọn ọ̀padà jẹ́ alùlì fatúrọ̀mà torí nǹkan kan tó ti lọ ó dé ti gbọ́ àwọn oníyẹn kódà lórí pé nǹkan ti lọ tó dé ti gbọ́ wọn yìí ìní ò kí wọ́n padà ní ẹsikúùsì mọ́ kí lè rí wa tá fi sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadithi al-aswa ibn sari tí imaamu ahmadu gbawa fi musnadi walmanbazad fi musnadi wípé anabi sallallahu alayhi wa sallam ọ̀n sọ pé arba'atun yahtajuna yawm al-qiyamah àwọn èèyàn mẹ́rin kan wọ́n máa sọ fọlọ́n pé àwọn lẹ́rìí mẹ́jọ àwọn ọwọ́ náà tọ́bàdàjọ́ bìrì àlìkìyàmà kí lẹ́yìn tí wọ́n máa sọ alákọ̀ọ́kọ́ wọn rajulun asam ẹnì tọ́já wípé ń gbọ́ wà láyé ọlọ́run ọba dilẹ́tì la yasma'u shay'an kò gbọ́n kankan gbàtọ́ wà láyé wa rajulun ahmak àtẹ̀ntẹ́ pé ńgbàtọ́ ọlọ́run da sáyé ọlọ́run kí wọ́n máa sáyé ẹ̀ fún ni kò lè dá yàrá rẹ̀ sí kọ̀ọ̀kọ̀ gbọ́n kò sí láàkáyè fún wa rajulun harimon àtẹ̀ntẹ́ pé ńgbà ẹ̀sìn ó dé bá láyé kò sọ pọlọ fún ma ó ti dàgbà kò gbọ́ nǹkan yé ma ṣùgbọ́n sì ń débà láyé haramu ológbó harimu olẹ́ni tó ti gbọ́ wàrọ́jùlùn harimun àtẹnìkẹ́tẹ́ pé ńgbà tẹ̀sí débà ó ti gbọ́ wàrọ́jùlùn máa ta fi fatọ̀rọ̀ àtẹnitọ́jẹ́ pé nígbà tó ń ó kun tiẹ̀ kò tiẹ̀ gbọ́ nǹkan pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ̀ jáde láyé lakọ̀dí jẹ́ àlè kí ni tí wọ́n máa para wá sọ fa amẹ́lẹ̀ asam hamsa sàn sọ pé ẹni tọ́lọ́run ọba dá tí ò gbọ̀rọ̀ mi kọ̀dí jẹ́ islam wọ́n mọ̀ asma ò ṣe àn islam débà ńláyé ń tòótọ́ ṣùgbọ́n mi ò gbọ́ nkankan ò gbọ́ wà á ahmaku ṣùgbọ́n ẹ̀ńtọ́ gọ́yì dàgàlẹ̀ lúnà yìí fàyàkúlù wọ́n mọ̀ pé rọ́bì ọlọ́run bá mi làkọ́dí jẹ́ àdì islam ńgbà islam de, wà sibuyanu yahdi fún ní ìbìlì báárì ẹ bá àmà wẹrẹ níbi mọ gọ̀dé wọ́n máa ń lẹ ìgbẹ́ rọ̀jí ìdàwátì àlìkúfì àwọn gbogbo ẹranko tó bá jẹ́lẹ́sẹ̀ mẹ́rin tí wọ́n wá jó pátákó pàǹkó pàǹkó ìgbẹ́ wọn ni wọ́n máa ń pè ń bá àrù wọn àwọn ọmọ eke máa ń lẹ̀gbẹ́ ìmọ̀ ńlá ṣùgbọ́n tó bá jẹ́ àlìbákọ́rù àlìhálí màálù ilé ìgbà tó ń bá yàkalẹ̀ wọ́n èpè ní baaru wọ́n máa wá sàgbẹ́ bí ìgbà ràkùnmí bí gbàgbọ́ wọ́n máa sà wọ́n máa lẹ̀ káàkiri ń wọ̀n gbọ́n wà á malẹ̀ harimu ṣùgbọ́n èyí tó ti gbóyè àgbàlagbà yóò máa pẹ̀rọ bí ọlọ́wọ́ mi lákòrò jẹ́ àlè islam ńgbà tí islam ó dèbè mi wọ́n máa akilu ṣe àn kò sí láàkáyè kankan pẹ̀lú mi mà wà á malẹ̀ bí mọ́ta filifatọ́rọ̀ ìdí afẹ́ lónìí ẹ̀ wà á yẹkúrò rọ́bì yóò mọ̀ ní ọlọ́run bá mi o má àtàní lákàrọ̀ sùúlùn ìgbọ́n kékeré ń pa tó torí ẹ̀dá yé èmi ọ̀mà pọ̀ ní amọ̀sẹ̀ bọ̀ èmi ọ̀mà pọ̀ sọ̀n kẹ̀kẹ́ ìgbọ́n ìrànàbí kẹ̀kẹ́rí nǹkan kò sì létí gbọ́ mi. fàyàkùn mi fẹ́ akọ̀hún láyò tí ìrún náà ọlọ́run àwọn sọ fún mi pé ṣé ẹ tẹ̀lé mi àbẹ́ni tẹ̀lé mi wọ́n ní àtẹ̀lé wọlọ́run ọba fàyúrùsàlù ìlẹ́yìn ànídìkùlù náà òjísọ́ àbàdé lọ́dọ̀ wọn níjọ̀gbìn fáwọn alẹ́ di nafsu muhammadin biyadi anabi ni mo fi ọlọ́wọ́n bá tẹ́ mi mi bọ̀rọ̀ mo ebura fún yín o láwọn dákọlù ha làkànnàtì àlẹyìn barudan wasalama àwọn kan wọ àwọn kan ò ní wọ ànábì ní gbogbo ẹnba lọrọ èèwọ njọ náà lọhùn àlìjẹnà ni ó padà bọ sí ẹn tí ó bá wọ nù wọn ni ó padà dọ máa ná ẹzáàmù tí ẹnjọ náà nù ṣùgbọ́n kálukú ń fẹnu ẹ sọ ẹn tí ìsìlámù débàláyé tí ò tí ò gbọ̀n mọ́ ẹn tí ìsìlámù débàláyé tọ́jà pé kò lè títí ègbọ́n ni ẹn tí ìsìlámù débàláyé tẹ́ pé kò sílẹ̀ làkàyè tí èdè mọ́lẹ̀ ẹni tí ò wà ránàbí kankan ó sọ báwọn tá a bá wá tí wọ́n rọ́kọ̀ ń yìí tí a padà tó wọ́n sàsàràmù náà lọ rè bá a rí pé ẹ̀sìn kan bẹ́ńlẹ̀ fún àwọn ará Mẹ́kà kódà àwọn àpàràsọ bíi ọ̀rọ̀ zaidu ẹ wá máa wo èèmọ̀ tí zaidu yìí wá ń padà ń sọ níjọ́ náà lọ́hùn insha allah rahman ibi láti máa tẹ̀síwájú bí ọ́nà mìíràn rahman tọ́ba di lóru ọ̀la á gbọ́ ọ̀rọ̀ zaidu yìí á wà rí ẹ̀mọ̀ pé kò sí excuse ní tòótọ́ fún bàbá anabi àti ìyá anabi kò sọ̀rọ̀ mi dẹ́ bẹ́ẹ̀ sẹ́rí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi rabbil alamin suma salatu ala rasulillah wa barak adúpẹ́ lọ atọ́rọ̀lẹ́kùn kàtìgẹ̀ fánàbí wa sallallahu alaihi wasallam akí àwọn stars wa kú òhun ní àti àtàrọ̀ lórí ètò wa ètò yín dáwọ́tul haq ètí ń dé sí tìgbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní ìdajì tòní kọ́nàbàdì kọlá kójú kí ara àwọn stars wa pẹ́ wọ́n ti bá ní ṣàlàyé lórí ọ̀rọ̀ al-udhru bil jahal tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń fún àwọn èèyàn ní ṣáàdá náà yí pé lágbájá báyìí ó ti dọ̀mọ́ náà kọ́nàbàdì kọlá kọ́láwà kú níbi ọ̀rọ̀ náà kọ́mọ̀sí wa ní ọmọ náà gbogbo àbá wa tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ tí wọ́n ọmọ kọ́nà balẹ̀kọ́lá kọ́ba ní ṣàforíjì fún wọn wọn èé ṣe ọmọ náà torí tí wọ́n gbọ́ yé ní nǹkan tí wọ́n ṣe kọ́nà balẹ̀kọ́lá kọ́ sànà nìkọ̀ọ̀kan wa àwa tá a wà láyé lónìí tó dodo bá dé bá òun ni àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà ń sọ tí ọkàn wa kọ́nà balẹ̀kọ́lá kọ́ sànà nìkọ̀ọ̀kan wa ní àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ nítorí pé láti ọ̀la lọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún náà ni a máa lò lórí ètò wa yìí gẹ́gẹ́ bá a ti ṣe ìkéde rẹ̀ fún wa sẹ́yìn kì í ṣe ẹ̀bi wa kì í ṣe ẹ̀bi iléeṣẹ́ tí a wà yìí iléeṣẹ́ ọmọlúàbí kó gbẹ kó lè bá a dáa náà ni wọ́n sì wọ ọmọlúàbí náà ní kọ́nà balẹ̀ kọ́lá kọ́sàn ní kọ̀ọ̀kan wa so inshallah wọ́n bá ní bá apá kejì rẹ̀ lọ tọ́jà pé àsìkò lè mọ́ gbà wá dáadáa mọ́ láti máa sáré sọ àwọn nǹkan yẹn torí ẹ̀ ká mọ àwọn tọ́píìkì tí ọlágbára wa lọ́wọ́ wájú báyìí àwọn tí wọ́n kàn sáré mọ́ bá ní sọ alimọ́mọ́ rí àwọn èrè tọ́pọ̀ jùmọ́ kọ́nà balẹ̀ kọ́lá kọ́sàn ní kọ̀ọ̀kan wa. iléèwé kan bẹ tí àìsàn ní ìyànà bódìjà òun náà ni al School of Science and Islamic Study tó jẹ́ wípé àwọn ọmọ wa fẹ́ kí wọ́n kọ́ nípa sáyẹ́ǹsì nìkan kò sí kọ́màṣẹ́ àmẹ́ kò sí àti ń ọmọ tó bá ti jáde primary school wọ́n ó wà á gba fọ́ọ̀mù wọ́n ó sì wọlé sí inú iléèwé tá à ń wí tá a sì kọ́ wọn ní sáyẹ́ǹsì nìkan láti JS one tó fi dé SS3 ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe láti JS tó jẹ́ wípé kò ní í ṣe pẹ̀lú sáyẹ́ǹsì á jàdànù á wàá fi kéwú dípò bẹ̀ tó jẹ́ wípé wọ́n mọ̀ kọ́ nípa èdè lárúbáwá àti bá a ti ń gbọ́ àgbọ̀yé alukur'an lójú ọ̀nà ti sunna lọ́nà tó yẹ kóró ní ẹkún gbà tó mọ́ bá fi jáde ss3 yóò lè sọ lárúbáwá yóò sì gbẹ̀sìn yè yóò wà tó jiná ní sáyẹ́nsì tó wípé sáyẹ́nsì ni ó lè jẹ́ kó dájú tí òfin ní máa dààmú káàkiri láti máa tán wáṣẹ́ torí pé sáyẹ́nsì nǹkan tí ìsìláàmù tó polongo fún wa ni àwa náà la sì ní sokọ́nà bàdékọ́lá kọ́sà nìkọ̀kẹ́ wa fọ́ọ̀mù léèwé fún ọgbọ̀n àwọn ọmọ wa tí wọ́n ti parí primary school tí wọ́n ti jáde primary school láti wá join kí wọ́n mọ bọ̀ wá gba fọ́ọ̀mù náà ní ìyànà Bódìjà tó bá ti di ọjọ́ Wednesday ní Ramadan di fifteen òun náà ní fọ́ọ̀mù yìí ni yóò ti wà ká mọ̀ béèrè bàbá àmọ́ mùtá ti dé yànnà bóríjà eléyìí jẹ́ kedere àkọ́kọ́ àmì oríṣiríṣi ìpè láti gbà lórí ọ̀rọ̀ yìí pé bí program yóò sì máa lọ lẹ́yìn Ramadan àwọn èèyàn kan sọ pé kájọ kábàánì fi àkáǹtì nàmbà síta inshallah àkáǹtì nàmbà mọ́ṣáláṣí òun náà la fẹ́ fi síta ẹ̀ fáwọn àtàfẹ́ sí olóore yànnà bóríjà Central Mosque òun náà ní account name zero two five three hundred eleven forty five zero two five three hundred eleven forty five zero two five three hundred eleven forty five òun ni account number bank òun náà ni ecobank so fún oríṣiríṣi ìpè tí a ti gbà lórí ọ̀rọ̀ mólídì ipe kẹsẹ̀tì yìí kò yẹ kí ajẹ́kọ́ lọ bẹ́ẹ̀ àwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé bó láti ẹ̀sìn fẹ́ kẹsẹ̀tì gbogbo wa tàn sí ní Ramadan inshallah a rí gbogbo wa sí ìpapọ̀ lódìdí tó bá di ẹ̀yìn Ramadan níjọ́ ìtúnu àwẹ̀ ṣùgbọ́n ti mólúdì àwọn èèyàn ní pé ká tún bá wọn fi sáyé so inshallah kẹsẹ̀tì mólúdì yóò jáde lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n tí a sì máa ríra láti ìjọ wednesday tí ramadan bá di fifteen láwọn àyè tí mo fẹ́ dákọ̀ yìí ká lọ síbẹ̀ àbámbẹ̀ tí wọ́n kó wábẹ̀ fún wa nínú ilé kí wa ní mádùlẹ̀ arọ́bí àbámbẹ̀ inshala nírọ̀lẹ́ ẹjọ́ wednesday ní tẹ̀sírí jọ wednesday yẹn á pàdé àwọn tí wọ́n wà á tà níbẹ̀ bákan náà ìyànà bódìjà central mosque látijọ́ wednesday ramadan di fifteen káwa síbẹ̀ á ríra bákan náà tẹ̀sírí bàbá wa àgbàlagbé ni àbá níbẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọ̀tọ̀lọ́run ìzálà mosque ní ọjọ́ àbá kíṣẹ́ẹ̀tì yìí náà níbẹ̀ so inshallah ta'ala kẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tá a bá tó fẹ́ ra in bulk tá a fẹ́ jẹ́ mákẹ́tà fún ká wá rí wa ní ìyànà bodiga central mosque ààyè wà ńlẹ̀ láti wá kó ní in bulk kọ́nà balẹ̀ ní kọ̀ọ̀kan wa àwọn tá tó fẹ́ rà náà tá a fẹ́ rà tá a fẹ́ máa fọn fáyé pé kí wọ́n máa fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ààyè ń bẹ láti máa polongo súná yìí pé gbogbo òrùjú tó wà ń bẹ̀ òní wọ́n ti clear lórí tàkántì nọ́mbà tá a fi síta gbogbo àwa tá a bá fẹ́ ran prógámù lọ́wọ́ lẹ́yìn rọmọdọ́n tá a fẹ́ fi bẹ̀ ká indicate ẹ̀ tábà ti fẹ́ send owó yìí pé program ká kọ́ síbẹ̀ nítorí pé owó tí ń wọlé sínú àkáǹtì yẹn pọ̀ ẹlòmíì ń lebẹ́ tó sọ pé ẹ bá ń kọ́ mọ́sálásí ẹlòmíì ń lebẹ́ ẹ bá ń fún ẹni tí ó gbàwẹ̀ ẹ bá ń sí lẹ́nu ká indicate ẹ̀ kọ́mọ̀dì yìí pé àmọ́ náà lámọ̀ náà tọ̀ wá lọ́rùn wa a wà lọ gbé fún nǹkan míì tá fẹ́ kọ sẹ́ńdà kakọ program rédíò program kakọ síbẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa àwọn iléeké wa tí a ti máa ń polongo fún wa látẹ̀yìnwá tẹ́lẹ̀ madu darila di ta ti ń kọ́ nípa èdè lábáwá àti tàfísùlù quran fáwọn ọmọ wa kéékèèké àti tàfísùlù quran fáwọn àgbàlagbà ọkùnrin àtobìnrin inshallah gbogbo nǹkan yìí náà ni fọ́ọ̀mù rẹ̀ wà ní ìta tá fẹ́ tún pè wá àbá níbèrè kan ká pò wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a máa ń fi síta lórí gbogbo àwọn àlàyé tí kò bá yé wa yálà ní ti programu ni àbí ti ọ̀rọ̀ ẹ̀sìn zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ kọ́ wọ́n ní wá sí inú ilé agodo nídàájọ́ òní òun náà ni àfa wa Ismail ẹ̀rọ àlá àti àfáwà abdulrasaq arówó losuna bákan náà ṣéwà adìkúláì èṣù lónìí bídíà wọ́n ń bẹ pẹ̀lú wa bákan náà àfàwọ̀ abdulwahab alogbo àjọwà pẹ̀lú wa nídàájí ni àyìn tó jẹ́ ká máa gbóhùn wa òun náà ni àfàwọ̀ ibrahim dahoud tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ib jax bákan náà ni tó ń darí ètò òun náà ni àfàwọ̀ suleiman ibrahim ẹ̀sàòkè subhanakala muhammadik ashara la ilaha illa ant astaghfiruka wa atubu